أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe nínú tíra umdatul ahkam ti àfá abdulgani al-maqdisi ọlọ́run ọba kí ó yọ́nú sí a ń bẹ ọlọ́run kí ọlọ́run ṣe iṣẹ́ wa ní iṣẹ́ rere ọlọ́run jẹ́ ká lè ṣe torí wíwá ìyọ̀dá ọlọ́run ọba kí ọlọ́run má jẹ́ kí àṣetán kó ní ìpinnu iṣẹ́ tà ń ṣe a ó dìde a ó dìde lórí bab afdal siyam wa ghayru wọn ni àdífẹ́ abdullahi ibn amr ibn al-as èyí tí a kà ní ìdánilẹ́kọ̀ọ́ tó síwájú lórí pé wọ́n fún ànábì sallallahu alaihi wasallam ní ìrò pé abdullahi ibn amr ibn as ó sọ pé òun máa gba àwẹ̀ lọ́sàn òun ò ní túnú òun ó sì máa ṣe qiyamul layl lóru òun ò ní sùn lópin ìgbà tó ń bá ń bẹ láyé anẹ́bísà sálà ránṣẹ́ pé abdullahi ibn amr ibn as pé tí wọ́n ló sọ rú eléyìí ó ní bẹ́ẹ̀ ni òun sọ bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam sọ wípé o ò ní lè ṣe torí ìdí èyí gbààwẹ̀ kó o sì túnu máa sùn kó o sì máa dìde láti kírun tó bá wọ o lè gbààwẹ̀ mẹ́ta láàrin oṣù kan torí pé iṣẹ́ rẹ̀ ẹyọ kan ládá mẹ́wàá lọ́lọ́run bá fi fún yàn eléyìí ó dàbí ìgbà tí èèyàn bá gbààwẹ̀ ọdún kan abdullahi ibn amr ibn as ó sọ fún ànábì sallallahu alaihi wasallam wípé òun lè ṣe ń tó jù bẹ́ẹ̀ lọ ànábì sallallahu alaihi wasallam ní ókè tó bá jẹ́ bẹ́ẹ̀ gbààwẹ̀ ńjọ́ kan kó túnú níjọ́ méjì ó lòun lè ṣe tó dáa jù lọ ànábì sallallahu alaihi wasallam ní lọ́jọ́ kan kó túnú níjọ́ kan eléyìí ni àwẹ̀ annabi Dawud aleyhisselatu wasalam ó ń sì ní àwẹ̀ tó dájú ó ní òun lè ṣe tó jù bẹ́ẹ̀ lọ àbí tó dájú bẹ́ẹ̀ lọ anẹ́bìsà sallam ní la afdalu min dhalik kò sí àwẹ̀ tó dájú bẹ́ẹ̀ lọ nínú riwaya mi kò sí àwẹ̀ tó dájú àwẹ̀ ọmọ ìyá mi annabi Dawud lọ ó ní ààbọ̀ ọdún sum yawman wa aftir yawman gbàwẹ̀ ńjọ́ kan kí o túnú ńjọ́ kan bákan náà nabi sallam tó sọ́nù riwaya mi inna ahabba siyami ila Allah siyamu Dawud ààwẹ̀ tó fi lọ́lá jù tó lọ nífẹ̀ẹ́ sí jù ó ní ààwẹ̀ annabi Dawud bákan náà tó dáa jù tó fi lọ́lá jù ó ní ìrun annabi dawud a máa dìde tí ó sùn ní ààbọ̀ òru yóò sì dìde yóò kírun ní ìdákan nínú ìdákan nínú ìdákẹta òru yóò sì sùn fún ìdákan nínú ìdámẹ́fà òru gẹ́gẹ́ bí a ti ṣe ìṣirò rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá so orí àdífẹ́ láti máa dìde àkọ́kọ́ náà abdullahi ibn amru ibn as ibn wa'il as-sahmi àfáàgbani tàdá al'umma ni bẹ́ẹ̀ ni olùjọ́sìn fọ́nà ọba ni sàábíà nabi sallallahu alaihi wasallam ọmọ sàábíà nabi sallallahu alaihi wasallam mamma ẹ̀ oní wọ́n pè ní ra'itọ̀ bintul hajjaj ibn munabbah as-sahmi wọ́n ní ọdún tí ń bẹ láàrin òun àti bàbá rẹ̀ ọdún méjìlá ni àbọ́dún mọ́kànlá ẹni pé in tí bàbá fi ju ọmọ lọ ọdún méjìlá péré ni àbú ọdún mọ́kànlá ṣé ó ṣe é ṣe a rí láìpẹ́ orí tó post pé ọmọbìnrin kan tí rape lọ́mọ mọ́kànlá ó bímọ a rí píkṣọ rẹ̀ ńgbà tó lóyún a sì rí píkṣọ rẹ̀ ńgbà tí ó bímọ náà so bó ti lè possible fọkùnrin bẹ́ẹ̀ náà ló lè possible fún obìnrin betkini kò sí àsìkò kan pàtó wípé àsìkò tí èèyàn lè bímọ ní fóbìnrin bẹ́ẹ̀ sì ni kò sí àsìkò pàtó wípé àsìkò tọkùnrin lè fún obìnrin lóyún ni ṣùgbọ́n ohun tí a wò ni pé experience ní tó pọ̀ in tó pọ̀jù nínú àwọn ọmọ ẹ̀dá àwọn anábì adam ó ní pé láàrin ọdún mẹ́ẹ̀ẹ́dógún èyàn ó ti dọ̀dọ̀ ọmọkùnrin bẹ́ẹ̀ náà ọmọbìnrin láàrin ọdún mẹ́ẹ̀ẹ́dógún òun náà ti di ọ̀dọ́mọbìnrin bet kìí ṣe gbogbo èèyàn ló máa rí bẹ́ẹ̀ torí pé a rí pé nínú àwọn ọmọbìnrin obìnrin míì ó lè jẹ́ ọmọ 10 years ni bet ghariza ìjóbìnrin ti ń jáde lára ẹ̀ torí pé àwọn àmì tẹ́ à fi máa dá pé ọmọbìnrin ti dobìnrin oníkárí kọ́lọ́yàn àbí kó ṣe haida àbí gẹ́gẹ́ bí ọkùnrin náà kọjá pé irun ti ń hù lábẹ́ bet a rí ọmọbìnrin tó yẹ pé kò ju ọmọ ọdún mẹ́wàá lọ tó ti lóyàn láyà tó yẹ pé ọyàn ara ẹ̀ gan ó fẹ́ tóbi ju ti ẹni tó jẹ́ ọmọ ọdún mẹ́ndínlógún àbí mẹ́tàdínlógún so ó máa ń yàtọ̀ síra wọn bákan náà environment téèyàn ń gbé òun náà tún máa lapa ibi téèyàn bá ń gbé bọ́bá ṣe rí ó tún máa ń lapa àwọn irú ọmọ míì wọn yìí wọn ní dàgbà bọ̀rọ̀ níbòmí àwọn ọmọ ní ọmọ ọdún mẹ́wàá wọn ti di géńdé ọdún mẹ́wàá ni ẹ sì máa so bet ti abdullahi ibn amr ibn as ó ṣẹlẹ̀ pé ń jọ kan irú àwọn tán ma ma àmì àmì ẹni ó eh, that is lineage láàrin ọmọ sí bàbá ó bá wọn nínú mọ́sálásí wọ́n sùn kalẹ̀ báyìí ẹsẹ̀ àwọn méjèèjì wọ́n wà níbi kan náà so ń gbọ́ owó ni ẹsẹ̀ yìí látara ẹsẹ̀ yìí ló ti jáde àwọn ma irun kí ní àwọn míì àtẹ́wọ́ ní wọ́n ń wò bẹ̀tí lọ́dọ̀ wọn náà tó bá wo ẹsẹ̀ gan wọ́n lè mọ̀ pé ọmọ láti ọ̀dọ̀ arabi ló ti jáde wọ́n nígbàtí anabi sàásálà ń gbọ́rọ̀ yóò dùn má nàbí sallallahu alaihi wasallam nú torí pé kí ni kò sẹ́ni tí ò ní ṣe lé mọ̀ pé láàrin bàbá àtọmọ so wọ́n ní inú ànábì sallallahu alaihi wasallam ó dùn gan bẹ́ẹ̀ náà ló ṣe ní àsìkò usama ibn zaid àti zaid bàbá rẹ̀ tí arákùnrin kan tó wo ẹsẹ̀ wọn tó ní dájúdájú ọ̀kan náà àwọn méjèèjì ló bí ọ̀kan ọ̀kan ló bí ọ̀kan náà àwọn méjèèjì ànábì gbọ́ inú ànábì sallallahu alaihi ó dùn that means pé ìmọ̀ yẹn gan fúnra islam torí pé tó bá lòdì sí islam ni ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ sì ni kò ní dunú lórí ṣíṣe bẹ́ẹ̀ so abdullahi ibn amr ibn as láàrin wọn àti bàbẹ́ ọdún méjì láàbí ọdún mẹ́ta ọdún mọ́kànlá ló ń bẹ láàrin wọn ó gbẹ̀sìn síwájú bàbẹ́ ó síwájú bàbá rẹ̀ gba ẹ̀sìn ó kọ rẹ̀ tẹ́lẹ̀ síwájú kí anẹ́bìsà sálàm só change ó kọ tó sọ sí abdullahi ó kọ bàbá bàbá rẹ̀ ni wọ́n sọ al-Aas al ẹkùn wọ́n sọ yẹn lẹ́kùn so alẹ́bísà sálà ń chẹ́ǹjì orúkọ ẹ̀ sí Abdullah so kò sáburú kí èèyàn ó chẹ́ǹjì okò èèyàn tó bá gbẹ̀sẹ̀ kò sì sí aburú kó kọ̀ntínú àti máa jẹ́ okọ rẹ̀ náà tó kọ rẹ̀ ọba ti ní ìtumọ̀ tí ọ̀dà bákan àwọn àfáà míì wọ́n kà sínú àwọn mẹ́fà al-mukthirin min riwayat al-hadith bó tilẹ̀ jẹ́ pé abdullahi ibn abu ibn as kò sínú àwọn mẹ́fà yẹn ṣùgbọ́n ìdí tí wọ́n fi kà sínú ẹ̀ ni pé ó wà nínú àwọn tí wọ́n ní hadith tí gba hadith wà látọ̀dọ̀ anẹ́bisa asalam tí wọ́n pọ̀ ṣùgbọ́n òun ò sínú àwọn tó ṣe riwayatul hadith at-tahammul ó yàtọ̀ sí rìwáyà rìwáyà yẹn wọ́n ń lò fún àdá kéèyàn gba kéwú kéèyàn ka kéwú fún yà so òun gbà tó pọ̀ ṣùgbọ́n ọlọ́run ọba a máa fi nǹkan míì rọ ẹlòmíì lọ́rùn tí ó fi nǹkan míì lọ ẹlòmíì lọ́rùn àwọn mẹ́fà tó yẹ wọ́n gba hadisi wa pọ̀ jù tí wọ́n sì ṣe rìwáyà rẹ̀ àwọn ni abu huraira lálàkọ́kọ́ ẹn tọ́tẹ̀ ni ni abdullahi ibn umar àti aisha àti jabir ibn abdullah àti anas ibn abdullah ibn abbas àti anas ọmọ malik bet ibi tá ti mọ̀ pé n tán gbà lérò ni pé a ó gbọ́ pé abu huraira radiyallahu anhu ó ní kò sí ẹnì kankan tó ní àdísì jù lọ tí kìí bá ṣe abdullahi ibn amr ibn as torí pé òun máa ń kọ̀wé mi ò sì mọ̀wé kọ ẹni pé òun máa ń kọ hadith anabi sallallahu alaihi wasallam abu huraira kì í kọ ìwé torí pé anabi sallallahu alaihi wasallam ó gbà fún abdullahi ibn amr kó máa kọ hadithi rẹ̀ lẹ́yìn ìgbà tí ó kọ̀ fún gbogbo sàábí láti kọ nǹkan míì yàtọ̀ sí alkùrán lọ so wọ́n ní hikma tó wà ń bẹ ní kó má jẹ́ pé ọ̀rọ̀ anẹ́bìsà sallam yóò máa papọ̀ mọ́ al-Qur'an ṣùgbọ́n ó wà nú àwọn tí wọ́n ń pè ní àbádálà àwọn mẹ́rin tí wọ́n ń pè ní àbádálà àbádálà yẹn bí lákọ̀b ni fún Abdullah àbádálà yẹn bí lákọ̀b ni fún Abdullah in tí wọ́n pùpẹ̀ wọ́n ní àbádára ni pé àwọn mẹ́rin tọ́lọ̀ jẹ́ pín ó pẹ́ láyé nínú àwọn sàábà nẹ́bí sallallahu alaihi wasallam tí wọ́n sì so tó bá di pé àwọn khilaf bá wáyé tí wọ́n bá ti gbọ́ ọ̀rọ̀ láti ẹnu àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n a ní hadha al-amru ijtama abadala aw so tó má ti pé àwọn àbádálà yìí táwọn náà gbínú wọ́n sọwọ́sọ àwọn èèyàn jọwọ́ jọ sẹ́lẹ̀ so gbogbo wọn pátá Abdullahi ló kọ wọn wọ́n sì pẹ́ láyé débi pé lásìkò kan náà tó pé àwọn èèyàn ní bùkátà sí ìmá wọn so nínú wọn Abdullahi ibn Umar Abdullahi ibn Abbas Abdullahi ibn Zubair Abdullahi ibn Amr ibn As أني عبد الله بن عمرو بن عاص واتي بابي وني بوتوغا ني واجو النبي صلى الله عليه وسلم أتينو صحابة النبي صلى الله عليه وسلم حديثي كواتا النبي صلى الله عليه وسلم نعم أهل البيت عبد الله وأبو عبد الله وأم عبد الله يبقى آه ni'ima èyí ni pé na mádàlá haúsá rí na oore ni'ima oore ìdẹ̀ra ìdẹ̀ra ni fún àwọn ará ilé Abdullah àti bàbá Abdullah àti màmá Abdullah so ó ní níjọ́ kan òun ti kó alkùrán jọ so òun máa ń ka alkùrán ní gbogbo alẹ́ nínú ìrun lànàbísà sálàm bá gbọ́ lọ́wọ́ pé ìpé inni aksha an yatula alayka zaman an tamalla iqra'ahu fi kulli shahrin ìpé mo ń bẹ̀rù kọmọ́jà ìpé tí ọjọ́ orí rẹ̀ bá pẹ́ ò ní lè kà bẹ́ẹ̀ mọ́ máa ka Qur'an ní oṣù kan ó ní dáàni ya Rasulullah àtàmẹ́tàù min quwwati wa shababi pé fi mílẹ̀ wọ̀ òjíṣẹ́ ọlọ́run jẹ́ kí n gbádùn ọ̀dọ́ mi àtàgbára tí mo ní ọjọ́ ogúnjọ́ ó tún sọ pé kí anẹ́bísà àsálà ń fún lẹ́kún òun gbádùn agbára òun anẹ́bísà àsálà ni òkè máa kà ní ọjọ́ mẹ́wàá débi pé anẹ́bísà àsálà ń sọ̀kalẹ̀ lórí ọjọ́ méje so nígbà tó tún ní òun lágbára tó ń lè ṣe jù bá ń lọ anẹ́bísà àsálà ní òkè máa ka Qur'an ní ọjọ́ mẹ́ta gbogbo ẹnikẹ́ni tí ó ka Qur'an ní ọjọ́ tí ò tójọ́ mẹ́ta kò gbọ́ alkùránì yìí ẹni pé kò mọ́ tí ń jẹ́ alkùránì kò gbọ́ yé kò ṣe tàdábùrí ẹ̀ nígbàtí ń kà so nínú àwọn àwọn ipò tí abdullahi ibn Amru ibn as tó ní nìyẹn torí pé òun ọlọ́run fi ẹ̀sìn ìbádà ó fi rọ̀ lọ́rùn ju ọ̀rọ̀ ìmàlọ́ bákanáà nínú àdísì tí a kà kọjá yìí in tó ṣẹlẹ̀ ní pé anẹ́bìsà bàbẹ́ amru ibn as ó gbéyàwó fún abdullah ó sì ṣẹlẹ̀ tí ìyàwó nínú ìran quraish a sì ma báwọn lárúbá sí mọ́mọ́ sí ń pán ìran wọn lé jùlọ ẹ̀ntọ́ arab quraish so bàbá ẹ̀ lọ bẹ̀ wò kọ́nà ogun báwọn àti ango àti amaria bóònù wọn ti ń ṣe kọ̀ bá ọmọ ẹ̀ ó wá bí ìyàwó pé báwo lọkọ rẹ ah, ọ̀nà ọkọ masha Allah èèyàn ah, kì síbẹ̀ torí pé ọ̀sán rẹ̀ àwẹ̀ ní fi gbà òru rẹ̀ ìrun ní fi kí kò sí wa lásán òwò bẹ́ẹ̀ ni òsùn lórí ibùsùn wa rí so gbà tí bàbá ẹ rí ó bùjẹ <laughs> bàbá rẹ̀ bú Abdullah ó bùjẹ pẹ̀lú èyí ó ní ankahtuka imra'atan dhata hasabin fàádọ́ntàhà fàfàáltà fọwọ́fàáltà wípé mo fẹ́ obìnrin tó ní ìran tó lẹ́bí fún ọ wá fi ilẹ̀ ọwọ́ ṣe nǹkankan fún so bàbá rẹ̀ inú èyí ló bí bàbẹ̀ nù ọ wá lọ sọ́dọ̀ anẹ́bí sallallahu alaihi wasallam ọ lọ ìpè àtàsúmù nàárà wàtàkùmù lẹ́yìn ṣe òun kírun òun kírun lálẹ́ òun gbààwẹ̀ lọ́sàn kúltù náà ó ní bẹ́ẹ̀ ni òun ṣe bẹ́ẹ̀ anẹ́bísà àsánà wa sọ fún lákí ni asúmù wa ọ́fẹ́ èmi náà máa gbààwẹ̀ mo sì máa ń tí mi ò ní gbà wọ́n sọ́lì faman raghiba an sunnati falaysa minni gbogbo ẹnikẹ́ni tó bá kọ̀ tó kórìíra súnnà mi kò sí pẹ̀lú rẹ̀ nínú riwaya mi anibisa asana sọ pé inna li ahlika alayka haqqan àwọn ará ilé rẹ̀ wọ́n ní ìwọ̀ lórí rẹ̀ wa inna li abdika alayka haqqan kódà ẹrú tí ń bẹ lábẹ́ rẹ̀ náà níwọ̀ lórí rẹ̀ wà inna li dayfika alayka haqqan ẹn tọ́bọ̀ lálejò òun náà níwọ̀ lórí rẹ̀ ó lè bóúnjẹ wá fàlejò kí wọ́n máa gbà wẹ̀ ẹjọ́ jókòó ẹ jẹun torí pé tí wọ́n bá ń jẹ lòun tó ní free kìíní láti jẹun ṣùgbọ́n baálé ọlọ́run bá rẹ̀ òsì gbóúnjẹ wá fàlejò so àlejò ní ní free láti lè jẹ́ǹjẹ náà so eléyìí ni sábàbí tí àdísì fi wá bet ọ̀rọ̀ tí a nípsà tó ní ukhbira rasulullahi sallallahu alaihi wasallam ẹni pé wọ́n fún anẹ́bìsà sallam níròyìn wọn àdárúkọ tàlẹ́ntì ó mú ẹjọ́ yẹn lọ sọ́dọ̀ anẹ́bì sallallahu alaihi wasallam eléyìí ló fi hàn pé a lè fẹjọ́ èèyàn sùn tí a bá ní asíwájú tó sì jẹ́ pé asíwájú yẹn ló ń darí wa nípa ìmọ̀ ẹ̀sìn tó jẹ́ pé ọ̀kan nínú wa ó ní nǹkankan tí ń ṣe tí ò tọ́ súnà Ànábì sallallahu alaihi wasallam kìí ṣe ríbà kìí sì ṣe nàmímà ká mẹ́jọ ẹ̀ lọ́sọ́dọ̀ aṣíwájú pé lágbájá ń ṣe báyẹ̀ bá sọ̀rọ̀ so ṣùgbọ́n tó mẹ́jọ ń lọ kìí ṣe pẹ́ nìkan tí láti ta bàbá rẹ̀ gangan náà ni gẹ́gẹ́ bí àtìká bákan náà nínú àdíṣe ó fi hàn pé kò dáa kẹ́kẹ́yàn kan sàdédé máa gbà àwẹ̀ láì jẹ́ pé ó ní break torí pé a máa jẹ́ kí in téèyàn ń ṣe kó súyàn bákan náà yóò jẹ́ kó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tó jẹ́ ìwọ̀ lórí rẹ̀ kò ní lè ṣe gẹ́gẹ́ bí ìwọ̀ ìyáàlì ẹni tí ń gbàwẹ̀ lọ́sàn tó sì fẹ́ ṣe kìyàmù lè lòrù so automatically lẹ́yìn ìgbà tó bá sínú tán kò ní nǹkan míì tí ó fẹ́ ṣe ju pé kó sùn lọ torí gbọ́ tètè jí so ìyàwó sì máa panulá ìyàwó ní rí ọkọ rẹ̀ so tí ń bá lọ gbogbo ọgbà relationship ọmọ àbàjẹ́ so irú àwọn Islam ò fẹ́ irú àtàwásùt èyí ni pé intermediate ní Islam ò fẹ́ bákan náà abdullahi ibn umar abdullahi ibn amr ibn asim lẹ́yìn ìgbà tó dàgbà tán òun náà padà wá kábàámà torí pé ó ní laytani qabiltu rukhsata rasulillahi sallallahu alaihi wasallam ó ní ìbámà kí n gba ìdẹ̀kùn tí ànábì sallam ṣe fún mi níbi kìí ṣe pé ó kàn ń pa fún ààrẹ àkọ́kọ́ ni pé níwájú ànẹ́bìsà sẹ́lẹ̀m ló ti ṣe ọ̀rọ̀ pé ló ti sàdéhùn pé wọ́n máa gbàwẹ̀ ànẹ́bì Dawud nígbàtí ànẹ́bìsà sẹ́lẹ̀m ti sọ pé kò sí àwẹ̀ tó dáa lọ so kò sì fẹ́ kọjá pé in tó ń ṣe níwájú ànẹ́bìsà sẹ́lẹ̀m òun ò ṣe mọ́ bákan náà ni pé kò fẹ́ kọjá pé ó ní iṣẹ́ ìbáàdà kan tó ti ń ṣe tó ti ń ṣe tó ti ń ṣe kó di pé ní ìsìn òun ò ṣe mọ́ ó fẹ́ ká pé òun ní ládàá àdáwàm so dínú tó fi ń ṣe àbámà torí pé ó ti dàgbà ọlọ́run ṣe kó dàgbà dáadáa kó tó di pé ó fàyé lẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ tó ní wallahi la àsùmánà náà ó búra ni so ìbúra yẹn àwọn afáà ni ó dàbí ìgbà tó yẹ pé àdéhùn ló ṣe lórí ìbúra a sì gbọ́ kí anẹ́bísà sálà sọ pé yóò ṣe kàfàrà so àwọn afá sọ ọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ àwọn míì wọ́n ní torí pé ìbúra tó bí o ní pé òun gbà àwẹ̀ ọdún àwẹ̀ tánàbísà sálà ní kó gbà tó bá gbà ó ju àwẹ̀ ọdún lọ torí pé àwẹ̀ lónìí àwẹ̀ lọ́la ànẹ́bísà sálẹ̀ nìkan gba mẹ́ta láàrin oṣù tó bá gba mẹ́ta láàrin oṣù fóṣù méjìlá àwẹ̀ ọdún kan nù torí pé àwẹ̀ kan ládá mẹ́wàá lọ́wọ́ bá ó fún so automatically ń sìn àwẹ̀ tí ń gbà àwẹ̀ ọdún ó tún ju ti ọdún kan látara bá bèèzẹ̀ lórí iṣẹ́ kan ládá mẹ́wàá so wọ́n ní bọ́yá tí ànẹ́bísà sálẹ̀ òfin jẹ́ kí ó ṣe kàfàrà nìyẹn àwọn míì ni ó lè jẹ́ pé ó ṣe kàfàrà but àwọn rọ́wí wọn ríwáyé èyàn torí pé kò sí personal lélẹ́yìn ìdínú tó fi ṣe ríwáyà rẹ̀ wallahu a'lam but àdísì ó fi hàn pé ó búra náà bákan náà ọ̀rọ̀ anẹ́bìsà sẹ́lẹ̀m tó ní antalẹ́bì kúlta dhalik tí wọ́n lọ sọ báyìí eléyìí fi hàn pé ẹni tí ń bá ń sàsíwájú tí wọ́n bá gbé ọ̀rọ̀ ọmọ ẹgbẹ́ wá fún kọ́ mọ́ bèèzẹ̀ lórí ọ̀rọ̀ ẹni tó wá kó béèrè náà bàbá lọ mẹ́jọ wá anẹ́bùsà sẹ́làn sí mọ̀ pé bàbá ò ní parọ́ bẹ tó ń ti bẹ́ẹ̀ anábì bi léèrè sí lóòótọ́ lọ sọ báyìí òun náà ní bẹ́ẹ̀ ni òun sọ so àkànní ìsàdédé máa máa blame èèyàn tí wọ́n bá mẹ́jọ ẹ̀ wá èèyàn láti béèrè bóyá ó lọ́láyé míì tó yàtọ̀ sí tí wọ́n mú wá torí ń gbà míì ìyá máa rí nǹkan tí ó sì jẹ́ pé bó ṣe rí náà lórí so anẹ́bísà sálà ní fa innaka la tastati' lè ṣe wàláàlá anẹ́bísà sálà ní o ní lè ṣe tẹ́mà bèèzẹ̀ pé tó bá di pé ó ń dàgbà lọ kò ní lè ṣe in tó sì padà wá ṣẹlẹ̀ náà àbí kọ́ pé òun ní lè ṣe kọjá pé ó máa gbà wẹ́yún ó sì ti máa ṣe gbogbo àwọn nǹkan tó jẹ́ ìwọ̀ lórí rẹ̀ ò lè pa gbogbo ẹ̀ pọ̀ torí pé anẹ́bùsàsálà ní àwọn ará ilé rẹ̀ àwọn náà ní ìwọ̀ lórí rẹ̀ bákan náà ara rẹ̀ gan fún rẹ̀ òun náà níwọ̀ so ọ̀rọ̀ anẹ́bùsàsálà tó ní fasún wa aftir wa kún gbààwẹ̀ kọ́ ọmọ kó túnu èyí ni pé tọ́ bá gbàǹgbà mi túnu ń gbà mí máa sùn kó dìde kírun so eléyìí ó ní muwazana ó yẹ kéèyàn máa kéèyàn máa ṣe àmìnì kéèyàn máa wọn nǹkan wò gbogbo téèyàn bá ṣe so that yóò fi jẹ́ pé èèyàn ò ní fìsí agbọ̀n kan ju agbọ̀n kan lọ má fi kìyàmù léyìí lẹ̀ ṣe kìyàmù léyìí má sì fi ìyáàlì rẹ̀ náà lẹ̀ just like that torí pé kìí ṣe pé bọ́yá aláàkọ̀ azawjiya nìkan lásán ni a ní bùkátà ó tún ní aláàkà mi a ṣe máa sọ lá ní ọ̀sẹ̀ tó kọjá pé àwọn ìyàwó anẹ́bìsà sálàm wọ́n máa gádà sí ààrẹ tí anẹ́bìsà sálàm wọ́n bá sùn torí pé àwọn náà ní ìdánẹ́bì

tó bóyá ẹran mẹ́rin ilẹ̀ wọ́n fi sí ọbẹ̀ tẹ́lẹ̀ torí ti méjì tí wọ́n pẹ́ ti ẹ̀ kanu nù a ọ́dà pé ajé ayé ń bínú lónìí èyàn ó ti mà ṣùgbọ́n tí tí ẹ bá ṣe pẹ́ jẹun pọ̀ ó bínú kò bínú bóyá ní ní mọ́mọ́ so àǹfààní pọ̀ ń bẹ̀ ju eléègan báyẹn gbogbo ẹ̀ náà ló ní àǹfààní èyàn tún lè máa lo time tí èyàn fi ń jókòó pẹ̀lú ìyàwó èyàn gan láti fi kọ́ ní kéwú tí ọ̀nà tó bá sì jùkú náà ló mọ̀ jù wá lọ náà dáàfà àwọn náà kọ̀ kí ó lọ́dọ̀ rẹ̀ so eléyìí ni àǹfààní tí ń bẹnu eléyìí ọ̀rọ̀ anẹ́bìsà sálàm tó ní la sawma fawqa sawm akhi Dawud kò sí ààwẹ̀ tó dáa ju ààwẹ̀ ọmọ ìyá mi ànábì Dawud lọ níbí ó fi hàn pé a lè kọ́ṣe pẹ̀lú àwọn ànábì ọlọ́run lópin ìgbà tí ìbá ti ṣe pé ṣẹ̀rí àti wọn lájọ́ náà lọ́n a ní ẹ̀rí kan tó mú jọ pé ó tako ti wa àbí ti wa tako ti so tó bá jẹ́ pé nǹkan kan náà ni kò sí aburú nú ẹ̀ ọlọ́ni ulaika alladhina hada Allah fabi hudahum iqtadi àwọn èèyàn ni ọlọ́run ọba tí wọ́n tọ́sọ́nà so ìtọ́sọ́nà wọn ní kẹ́yìn náà máa tẹ̀lé níbi wọ́n ní ààwẹ̀ ànábì Dawud ló lọ́lá jù ṣùgbọ́n àdísí wa tánàbí sàásálàm ní afdalus siyam ipe ààwẹ̀ tó lọ́lá jù lẹ́yìn Ramadan ó ní ààwẹ̀ inú Muharram so báwo láti lè pa ilé ìpọ̀ àfá àgbà kan Al-Manawi ó sọ nínú tírà rẹ̀ pé wa tabdilu sawmu Dawud bi'itibari tariqa ipe àjùlọ annabi Dawud àbí àjùlọ ààwẹ̀ annabi Dawud tí a bá wo ọ̀nà tá àgbàgbà ààwẹ̀ náà ni èyí ni pé lẹ́yìn Ramadan tíyàn bá fẹ́ gba àwẹ̀ àwẹ̀ ànábì Dayud ní olọ́lá jù that is ọ̀nà tíyàn lè gbàgbà àwẹ̀ ṣùgbọ́n àwẹ̀ Muharram tí a bọ́ ọlá oṣù so ọlá oṣù olómú àwẹ̀ Muharram kó lọ́lá ọlá bá ti tó olómú kí àwẹ̀ ànábì Dayud kò lọ́la torí pé balance wà ń bẹ̀ balance wà ń bẹ̀ ká gbà lónìí ká má gbà lọ́la ká gbà lónìí ká lọ́la èyí agbára tí yẹn lose lónìí lọ́la yẹn ó replace agbára náà bet ààwẹ̀ tí anẹ́bísà àṣẹ́lẹ̀ ní kó gba ààwẹ̀ mẹ́ta lóṣù àdísì ń bọ̀ wájú ẹ̀ níwájú gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá fún ní agbára lórí ìbáadà kátọ̀ sọ́nà lórí ìbádà náà ẹlòmíì ẹn tọ́lọ̀ fún èèyàn lọ́lá lórí ẹ lórí ìmání ẹlòmíì agbára ló sì ní àní agbára ti ẹ jihad ní ó fi ṣe má fi lọ kọ́ boxing tó tẹ́ jara yín lẹ́sẹ̀ lópin ìgbà tó yẹ pé gbogbo tí ó bá lo hiba tọ́lọ̀rọ̀ bá fún kò lòdì sí sunna nabi sallallahu alaihi wasallam lápẹjú rẹ náà ni amru ibn as gbogbo bó ti há àdísà ànábì sallallahu alaihi wasallam tó ohun tí wọ́n ṣe àdísì musnad tọ́gbà lọ́wọ́ rẹ̀ ojú 760 something lọ but àwọn ó sì ní Abu Hurairah sì sọ pé ó há àdísì jù ń lọ torí pé òun a máa kọ́ àdísì tẹ́sígbà ní ọ̀dọ̀ Abu Hurairah almost three thousand. so báwo láti lè kọ̀mpíà a rí pé ó jùlọ kódà àwọn Aisha àwọn Anas ibn Malik àdísí wọn over thousand. so wọ́n ní ọlọ́run ọba ó fi ìbádà ọlọ́run so wá ṣe insirof lọ síbi ìbádà ó fi ìmà sílẹ̀ bẹ́ta àwọn èèyàn ọlọ́run fi ìmọ̀ rọ̀ wọ́n lọ́rùn tó làwọn dojúkọ àfáà kan wọ́n pè ní abdullahi ibn abdulaziz al-umari àgbà àfáà ni lásìkò ànábì lásìkò àwọn imam malik ó sì máa ń ṣe ìbádà ó wá kọ lẹ́tà sí imam malik ó ní ìwọ imam ìbágbọ̀n yànjú kó jìnà sáwọn èèyàn kọ́ ma ṣiṣẹ́ iṣẹ́ tó ń ṣeun àti jíjìnà sáwọn èèyàn tó ń ṣeun yóò jẹ́ kí kíkójọ àwọn èèyàn ń wájú rẹ̀ láti láwọn pé àwọn ń wá mà kó dínkù torí ìdí èyí o ní jíjókòó wọn níwájú rẹ̀ kò ní tàn jẹ Imam Malik bá mú alqalami tiẹ̀ náà lọ bá kọ pé إن الله عز وجل قسم الأعمال كما قسم الأرزاق ọlọ́run ọba ọba lékẹ ọlá ó pín iṣẹ́ gẹ́gẹ́ bó sì pín arziki farubba rajulin futiha lahu fi salat walam yuftah lahu fi sawm ẹlòmíì ìrun ọlọ́run fi ṣe ló fi rọ lọ́rùn ṣùgbọ́n lọ́run fi ààwẹ̀ rọ lọ́rùn ó ní wa akhar futiha lahu fi sadaqa walam yuftah lahu fi siyam ẹlòmí ọlọ́n ṣe títọrẹ ó sì ṣe ní ìrọ̀rùn ṣùgbọ́n lóòrùn fún ní mímọ̀ àgbàwẹ̀ ṣe lóòrùn rọrùn fún wa akhar futiha lahu fi jihad walam yuftah lahu fi salat ẹlòmí jihad lọ́lọ́n fi rọlọ́rùn ṣùgbọ́n kò ní agbára ká máa dìde kírun ó ní wa nashrul ilm mímọ̀ fún àwọn èèyàn nímọ̀ ká máa tan ìmọ̀ káàkiri wa ta'limuhu àti kéèyàn máa kọ́ ìmọ̀ gan fún rẹ̀ min afdalil a'malil birr oníṣẹ́ tó dájú nínú gbogbo iṣẹ́ wa qad raditu bima futiha Allah bima fataha Allah li mo ọba fún mi èyí ni pé tó fi rọ̀ mí lọ́rùn min dhalik nínú ìmọ̀ وما أظن ما أنا فيه بدون ما أنت فيه ولا وما أظن ما أنا فيه بدون ما أنت فيه mi ò wá lórí pé in tèmi ń bẹ lórí ẹ̀ èyí tí wọ́n ń bẹ ní lórí rẹ̀ ò ní ìdí ẹ̀ that is ìmọ̀ tèmi tèmi ń kọ tí mò ń kọ tí mò sì ń kọ àwọn èèyàn mi ò lórí pé ìbádà rẹ̀ gan náà ò ní ìdí ìmọ̀ say understand ipe intemi ń bẹ lórí ẹ̀ e, àti tí wọ́n ń bẹ lórí ẹ̀ e, gbogbo àwọn méjèèjì wọ́n ní ìdí ara wọn wa arju an yakuna kilana ala khair ṣùgbọ́n mọ̀ ń bẹ kọjẹ́ pé àwa méjèèjì orí oore náà láwà ìbádà tó ń ṣe kọjẹ́ pé orí oore lọ wà ìmọ̀tẹ́mi ń kọ́wọ̀n èèyàn kọjẹ́ pé orí oore lèmi náà wà wa yajibu ala kulli wahidin minna an yarda bima qusima lahu so ó di dandan kí ẹnì kọ̀ọ̀kan wa ká gba ti ọlọ́run ọba kọ fún wa wassalam eléyìí ni lẹ́tà imam malik a ó rí pé àwọn afáà tí wọ́n ti àwọn salaf wọ́n ti kóore lọ kò dàbí tàwa tòní irú nàṣíyà yìí ó di ó lè di ogun láàrin àfá àtàwọn ọmọ kéwù rẹ̀ pẹ̀lú àfá àtọ̀hún àtàwọn ọmọ kéwù rẹ̀ ogun ọwà máa continue yọ àmọ́ spread káàkiri débi pé ilé ọmọ kàfàrà ilé ọlọ́mọ kàfàrà ilé ẹn tí ń kàfàrà ó ń ṣe ìdíà àsúnnà ẹn tí ń kàfàrà èèyàn òun náà ń ṣe ìdíà àsúnnà súnnà òun ni wá ń jẹ́ kí ilé òdì kèfèrí a ó rí pé tó bá lè jẹ́ bẹ́ẹ̀ àwọn méjèèjì gan òun sí lórí ọ̀nà tó bá ti di pé eléyìí ní kèfèrí ni ọ́ eléyìí náà ní kèfèrí ni ọ́ gbogbo wa pátá sí ń ṣe pé súnnà náà ń ṣe so níbi again ó dáa kó jẹ́ pé bàbá yóò máa bẹ àwọn ọmọ rẹ̀ wò ó fẹ́ yàwó fọ́mọ ó sì fi wọ́n lẹ̀ láì bẹ̀ wọ́n wò pèsè tó dáa Abdullahi ibn Amru tí ìbá ṣe kó dìde láti lọ wo irú ipò táwọn tọ́mẹ àtìyàwó ẹ̀ wà kò ní ìmọ̀rún tọ́mẹ so bó ti dá kọjá pé bàbá kìí ṣe pé lóòótọ́ lónìí ọmọ lè ṣe pé àwọn bàbá òun ó go into his privacy privacy irú ewu bàbá rẹ̀ ni olóbi ọsáyé òun ló sì fẹ́ yàwó fún ọ kódà gbọ́ pé wọ̀nà náwó wọn ò lè fún ọ níyàwó láìjẹ́ pé bàbá rẹ̀ ni wòlí rẹ̀ àbí kí bàbá rẹ̀ ó fẹ́nu mí ṣe wò wọ̀kílì rẹ̀ so ó jẹ́ kí bàbá kọ́ máa bíi kọ́ mọ̀ bẹ ọmọ ẹ̀ náà wò bákan náà whatever gbogbo tá a bá ṣe ká ṣe tertib awlawiyat èyí tó jẹ́ ọ̀ràn àyàn ká gbé síwájú èyí tí kìí ṣe ọ̀ràn àyàn kéèyàn ọmọ dojúkọ mandub kó wá fi wájib sílẹ̀ bákan náà ni gbogbo nǹkan anẹ́bísà sálàm sí ó ní wal tablugu díẹ̀ díẹ̀ ẹ débi tẹ́ ń lọ yorùbá náà ni ẹni tí ń rìn díẹ̀ díẹ̀ kò ní sún ọ̀nà so omi tí sì ń kán tó tó tó tó bá pẹ́ yóò padà wá yóò padà wá kún tí ó máa dànù so ṣùgbọ́n mi tí ń yá dáyà èyí tí bókí tí ó mú dání díẹ̀ ni èyí tí ó dànù lọ́pọ̀ bẹ́ẹ̀ lẹ́n tó mú ìbádà ní irú mímú báyẹn so ọlọ́ọ̀bá kí ó tọ́ ọ̀sánà bákanáà àdísì ó ṣe ìṣára pé gbogbo iṣẹ́ tí wọ́n bá ṣe lórí iṣẹ́ ìsìn kọ́ jẹ́ pé èèyàn ṣe mọ̀ dáwàmà lórí ẹ̀ kí èèyàn má fi ilẹ̀ so that's why tó fi wà very important kí èèyàn mú díẹ̀ tí èèyàn ní tí ò ní rẹ̀yàn láti ṣe bákanáà mo oh, sọ́rí àfáà orí ẹ̀ náà la ti máa dúró bákan náà ni pé al-ibra bi husni al-amal wa muwafaqati lis-sunnah so in tó ẹka wò ní gbogbo ìgbà ó ní pé iṣẹ́ tá ń ṣe yìí o iṣẹ́ rẹ̀ ni bákan náà iṣẹ́ náà ó ṣe déédé pẹ̀lú sunnah Nabi sallallahu alaihi wasallam èyàn lè èyàn lè lòdì súnà anábi sallallahu alayhi wa sallam wọ́n ní al-Fudayl ibn Iyad ó ní ọ̀rọ̀ tí ọlọ́wọ́ba tó ní alladhina alladhi khalaqa al-mawta wal hayata liyabluwakum ayyukum ahsana amala ó ní ayyukum akhlasa amal wa aswabahu eléwo ni yóò ṣe iṣẹ́ torí tọ́lọ́n tí ó sì ṣe déédé gẹ́gẹ́ bí súnnà nabi sallallahu alaihi wasallam wọ́n ní arákùnrin kan wọ́n kírun tán nígbà wọ́n kírun al-asr ló bá dìde ní bá yan náfílà ló bá dìde ní ọmọ náfílà ní àfáàbá ní àwé jókòó ní èyí ti jẹ́ sí ọlọ́run mú mi lórí irun tí mò ń kí ni ọ ni ọlọ́run ní mọ lórí irun tó ń kí ṣùgbọ́n ọlọ́run mọ̀ ẹ pé ọ̀tako súnnà nẹ́bí sallallahu alaihi wasallam irun tó ń kí o ọlọ́run ní mọ̀ ṣùgbọ́n ọlọ́run mọ̀ pé ọ̀tako súnnà nẹ́bí sallallahu alaihi wasallam so eléyìí fi hàn pé gbogbo iṣẹ́ téèyàn bá ṣe kìí sì ṣiṣẹ́ tó dáa ọlọ́run ọ̀dà padà fún yẹn ní kí láǹfààní iṣẹ́ tá a ṣe tá a gbà kí láǹfààní ẹ̀ èyàn ṣiṣẹ́ ní ìsìn kò gbowó kò sì ṣe sádàkà fẹ́ ló ṣiṣẹ́ fún so ó kúkú dá kọ́mọ́ ṣiṣẹ́ òun lọ so eléyìí ni àwọn fáìdà bó tilẹ̀ jẹ́ pé àsìkò ti tó so èyí tá a ṣe tó kó fún wa ládẹ́ẹ̀ èyí tí a sí àṣìṣe ọlọ́run kò forí ẹ̀jẹ̀ wọn assalamu alaikum wa rahmatullah tí a bá wa alaikum assalamu wa ṣẹ̀ríà ni ṣẹ̀ríà but uh, syllabus wọn yàn kan náà ni o ní la ilaha illallah muhammadu rasulullah kò sí yàtọ̀ lórí ilé ṣùgbọ́n ṣẹ̀ríà a máa yàtọ̀ ń gbà mí ṣẹ̀ríà a máa yàtọ̀ ń gbà mí torí pé ṣẹ̀ríà lórí iṣẹ́ àwọn èèyàn ni iṣẹ́ táwọn èèyàn ń base lé lórí so tí àwọn àsìkò kan a máa yàtọ̀ sí tàwọn àsìkò ṣùgbọ́n ọlọ́wọ́n ọba alhakim ó ń ṣe ṣẹ̀ríà yẹn gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe rí lásìkò náà ṣùgbọ́n ṣẹ̀ríà Ànábì Muhammad sallallahu alaihi wasallam gbíndà ti pé ó ní ṣẹ̀ríà ìgbẹ̀yìn so ó ló ṣe déédé pẹ̀lú gbogbo ẹ̀dá pátá universal ni kò sẹ́ni tí kò lè lò lágbàáyé tá lónìí gbogbo diversity wa nínú èdè àtìlú àti culture kò sí àwọn tí ò lè lo sharia Ànábì Muhammad sallallahu alaihi wasallam àìfimọ́ta bá kọ̀tàn bá lò lókù so torí pé ọlọ́run ti pé eh, sílábọ̀tì àti mọ́nájì rẹ̀ so bet tí àwọn tó rí kọjá síwájú wa ìgbà míì a máa yàtọ̀ eh, kódà níbi ìbáadà nígbà míì a máa yàtọ̀ so ṣùgbọ́n eléyìí a rí ẹ̀rí láti ọ̀dọ̀ Ànábì sàásánà pé irú àwẹ̀ tí Ànábì Dawud máa ń gbà ní so ẹni tó bá lóun fẹ́ gbarú àwẹ̀ náà kò sáburú torí pé Ànábì sàásánà ti ṣe tẹ̀kìrì rẹ̀ náà wàhálà kìsànà rẹ̀ ṣeré ọ̀gbà báyìí ìyẹn ò dá ìyẹn ò dá àtọ́ ibùn gan kéèyàn ọmọ lọ sọ́dọ̀ olórí èèyàn gan fúnra ẹ̀ tó bá rí pé òun ní àìlíyà láti bóńtọ̀ òun sọ̀rọ̀ gan ó lè ṣe síwájú kó tó lọ sí ọ̀dọ̀ olórí ṣùgbọ́n náà sí à níwájú èrò tí èrò tó sì mọ̀ pé lágbájá ni nàṣíyà ń dúó lórí ẹ̀ Khizlan ni ẹni pé ayẹpẹrẹ ẹ̀ ni so kò dá àtọ́ kò dá náà anabi sallallahu alayhi wa sallam òye àtọgbọ́n irú ilé ń bẹ lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ọ rí pé ń gbà mí tó bá sọ̀rọ̀ fún anabi sallallahu alayhi wa sallam tí ó bá ṣe khutba kò ní dárúkọ kò ní sọ wípé lágbájá kí ló fà táwọn èèyàn ń ṣe báyìí tí wọ́n nǹkan tí wọ́n ṣe ni kìí ṣe gbogbo èèyàn ló ṣe èèyàn kan ló ṣe but instead kánà lágbájá òṣìṣẹ́ báyìí níwájú èrò kí ló fà táwọn èèyàn tí wọ́n ń ṣe báyìí sallallahu alaihi so kò dá ká máa ṣe ọ̀rọ̀ èèyàn ní nínú àwùjọ táyìn ó sì mọ̀ pé lágbájá eléyìn kìí ṣe nasiha mọ́ kìí ṣe nasiha mọ́ wallahu alam wọn aláwọ̀ alam arákùnrin yìí ó dàbí pé ó ń yọ náfìlà yẹn gẹ́gẹ́ bí rawatib ẹni pé náfìlà tí yàn ṣe lẹ́yìn ìgbà tí yàn bá kírun farilla tó lárákùnrin yẹn dìde tó bẹ̀rẹ̀ sí yàn náfìlà pẹ̀t èyí tẹ́ sọ pé àdébísà sálà máa yàn náfìlà ní ó lè wà ṣùgbọ́n mi ò mọ̀ mi ò mọ̀ bet uh, lórí bèèzì pé kò sí rawati lẹ́yìn aláàsì ẹni tó bá rí ẹni tó ń dìde lẹ́yìn asì tó yẹn náfílà tó wọ́n bá mọ̀ kan òun ó rò pé rawati wà ní lọ́nà ọba dìde ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń ṣiṣẹ́ lónìí tó ẹgbẹ́ wọn à ní ẹ̀rí torí pé wọ́n rí tẹ́lùmí ṣe ni so tó bá tó bá bilé rẹ̀ kí ló dé àmúrí táwọn èèyàn náfílà ní èmi náà ní kí n yàn náfílà so yọ́ bá di pé náfílà yọ́ bá di súnnà so that is why it's very good In tó ṣe pé a ah, jókòó torí gbogbo ẹni tí ó bá rí ọ́n sìn yóò ní rawati gbòókí ẹnìkan ò ní mọ kí ni nǹkan tó mú ọ dìde láti máa yan náfílà lásìkò yìí so tó bá rò pé bóyá ìrun ló ń kí lóòótọ́ ọlọ́run ní mú ọ ipò kírun ṣùgbọ́n náà wọ́n mọ̀ ipò lòdì sí súnnà Nabi sallallahu alaihi wasallam wallahu alim naam afwan afa kan okay Thank you. well ala kulli hal bóyá gbogbo díẹ̀ nínú àwọn tí ẹ sọ̀rọ̀ bá mo sì gbọ́ àwọn àfáà táwọn náà tí àwọn náà ṣe ròdú lórí ẹ̀ sẹ́rí irú eléyìí tó ń ti bẹ́ẹ̀ náà ó ṣe pàtàkì kéèyàn ta àwọn èèyàn jí torí pé ohun tí ó kan gbogbo èèyàn ní tó sì kan Islam so kò sí nínú kíbà tabarẹ́ nìkan tí ń parọ́ mọ́ Nabi sallallahu alaihi wasallam táwọn èèyàn ò sì mọ̀ wípé irọ́ ní pamọ́ anabi sallam so kò sí aburú láti ta àwọn èèyàn jí so eléyìí ló fi jẹ́ pé àwọn àfà critics wà nù wọn wọ́n sì ṣe tíra lè tọ́pọ̀ gbogbo àwọn ruwa àti hadith yẹn gbogbo wọn pátá ni wọ́n mọ tárìkì wọn àti báwo ni ìwà wọn ṣe rí so wọ́n sì ṣe ìwé pé lágbájá ọmọ lágbájá wọ́n lè sọ wípé kadhab ni torí pé kí ni kàdáàbù ni torí pé ń parọ́ mọ́ anabi sallallahu alayhi wa sallam wọ́n ní lágbájá ọmọ alágbájá àìkọ́ àìgbà àdíìsì lọ́wọ́ ẹ̀ torí pé ní ìwà kan tí ń wù so ìdínú tó fi sẹ́ pé irú ọ̀rọ̀ báyìí kìí ṣe ríbà kìí sì ṣe annamima torí pé ń parọ́ mọ́ anabi sallallahu alayhi máa parọ́ mọ́ ọlọ́run ọba so irú ohun tí irú lecture báyẹn tí ó dálẹ̀ ní ẹni tó ní ọ̀pọ̀ èrò tí wọ́n sì ń gbọ́ wáàsí rẹ̀ ó ní pé yọ́ bà ẹ̀sìn jẹ́ torí pé lẹ́yìn al-Qur'an àwọn afáà ni kò tún sí tírà kan lórílẹ̀ ayé tó wà authentic gẹ́gẹ́ bí Bukhari àti Muslim bákanáà àwọn ahadith tó mẹ́mnú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbádà ti wà báwo láti ṣe orí ẹ̀lá bèzìlé so tàbá wá kọ́ndẹ̀mù ilé pé bọ́là ní ká dà sí bóò láti fẹ́ ṣe ẹ̀sìn àwọn náà wá di Qur'aniyun táà ní mọ̀ báwo láti kírun báwo láti gbàwẹ̀ báwo láti ṣiṣẹ́ hajj àwọn obìnrin tí bá ń ṣe haida kí ni tí wọ́n ṣe gbogbo èèyàn ló bá di pé gbogbo ẹ̀ bá rújú so kò sáburú láti ta àwọn èèyàn jí lórí ọ̀rọ̀ yẹn afáà kan tí mo gbọ́ ọ̀rọ̀ ẹ̀ tó gbìyànjú láti dáhùn rú àwọn ìbéèrè yẹn but òun náà yìí tó ṣe ni pé kò dárúkọ anybody kò dárúkọ anybody so àfà kan mo rò kó nílé kí ó ní èkó wọ́n máa ń fi kí ó rẹ̀ sí wọ́n máa ń fi wáàzì rẹ̀ sórí ìsun kí wọ́n ń pe ókọ̀ àfà yìí ló ẹ́ ẹ̀lẹ́hà wọ́n ní skul kan wọ́n pè ní so irú bí òun ṣe ṣe ti ẹ̀yẹn ọ̀nà tó tó tó dáa ni kò dárúkọ anybody but ó mú àwọn ẹ̀rí wá lóríṣiríṣi léètí òfin kanta ti àfà àti sọ̀rọ̀ rẹ̀ báyìí so mo rò pé kò sáburú nú ẹ̀ but kìí ṣe pé a máa bú yẹn o àní bú ẹnì kankan afron ẹni pé mo sọ ní ọjọ́ sí anything tó bá ti tó bá ti wà too far sí topic tí a bá treat mo rò pé kìí ṣe right láti jẹ́ pé ohun tí a máa máa discuss nìyẹn a sì ní gba àsìkò lórí ẹ̀ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó wà very complicated way and then ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ gan láàrin àwọn olùmọ̀ni tèèmọ́ ilẹ̀ lárúbáwá torí pé in táwọn èèyàn gbọ́yé lórí kí obìnrin wípé al'umma tí obìnrin bá ń darí wọn wọn ò ní wọn ò ní ni wọn ò ní ṣe fàdá ó ní pé wọ́n ní adarí tàǹwì ó ní adarí tí ó ní sójà tó ní police tó ní kóòtù tó sì ní baitulmal lọ́wọ́ ẹni gẹ́gẹ́ bí ìjọba àwọn afáàmì wọ́n ní ohun tí wọ́n gbà lérò nìyẹn bet àsìkò tó bá jẹ́ pé obìnrin bá ní special tó bá wà specialist torí nǹkankan for example obìnrin ṣe surgery so irú surgery yẹn o nìkan náà lọ́mọ ṣe obìnrin yẹn for example èyàn jẹ́ doctor káwá ní òní ń darí hospital síjọba lè yún iṣẹ́ professional ni àbí kọ́ka administration tí wá ń hospital àbí nǹkan míì tó dàbẹ̀ tọ́jọ́ máa tí ó kà so wọ́n ní kìí ṣe tí agbàlérò ni But ìjọba tá ń sọ gọ́vnà lè wọ́ gọvanọ lè wọ̀ torí pé na náà ń darí security ó sì ń darí owó òlú ó sì ń darí kọ́ọ̀tù òlú àti irú nǹkan yẹn wallahu a'lam ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ni so tá bá máa sọ̀rọ̀ lórí ẹ̀ pe jẹ́ pé ni ń bọ̀ tá bá máa sọ̀rọ̀ lórí ẹ̀ yóò ni tí a sì ṣe research lórí ẹ̀ torí pé àwọn ọ̀lọ́rọ̀ àyàfi ọ̀rọ̀ àwọn àti àwọn àdẹ̀lé ní tí wọ́n bá mú wá tàbáwò tó ṣe déédé náà a lè sọ̀rọ̀ lórí ẹ̀ náà bet ọ̀rọ̀ lórí ààwẹ̀ náà ṣé ààwẹ̀ ni àbí ọ̀rọ̀ ìjọba okay wọ́n sẹ́rí ọ̀pọ̀ ọ̀gbà tọ́lọ̀mbá fi hàn sí aṣíwájú ojú tí aṣíwájú ń fi ń wo àwọn èèyàn ojú ẹ̀kọ́lẹ̀ àwọn èèyàn fi ń wo aṣíwájú ojú tásíwájú fi ń wo àwọn nǹkan situations àtàwọn tí ń ṣẹlẹ̀ ojú ẹ̀kọ́ làwọn aráàlú fi ń wo nǹkan ṣé understand so nígbà míì kéèyàn ṣe àbá tó dáa sí ọmọ ẹ̀yẹ́ irú ètò ìsọ̀ yìí ó lè jẹ́ pé bọ́yá síwájú yẹn wò ó in tí wọ́n mú ọ̀rọ̀ ń wá fún ó lè jẹ́ pé òun ní ẹ̀rí tó ń wò wípé ọ̀rọ̀ yẹn kankan òun kóhun kantafit ẹ̀ bó ti wà lọ so kéèyàn se àbá tó dáa àwa ní máa aṣíwájú lórí èèyàn in náà ṣe àwọn ní fi mistake ká fi correct mistake in tá bàbá ẹn tọ́kàn gangan pé ah, uh, bàbá wọ́n mú ọ̀rọ̀ mi wá mo ń dúró pé pè mí i think that is very very clear so bóyá àwọn ní ìdí táwọn ò fi pe ó ń tọ̀hún àwọn ọmọ sọ pé ìdí tí mo fi pọ̀ ni pé báyìí báyìí báyìí báyìí so that is how but kọ́kànlẹ́ pé lórí ẹ̀rí ẹyọ kan èèyàn kàn máa àkíyèsí ẹni tó já síwájú èèyàn tí ó bá sá síwájú mọ́ gbogbo ẹbí yìí ó lè bẹ́ẹ̀ Allahu alam náà It's true. Èmi kọ́ mo wíbẹ̀ na àṣẹ́lẹ̀ ló sọ. Èyàn ànẹ́bì sọ fún Abdullahi ibn Amru gba àwẹ̀ mẹ́ta gbogbo sẹ́ẹ̀rì kan mẹ́wàá ló fi gbà. So mẹ́wàá yẹn mẹ́ta àti mẹ́ta ẹyọ̀kan mẹ́wàá ẹyọ̀kan mẹ́wàá ẹyọ̀kan mẹ́wàá ó di mélòó ó di oṣù kan nù. So bá ilé gbà ní mẹ́ta mẹ́ta náà láàrin ọdún ó ti gbà àwọn ọdún kan nù so anẹ́bì ló sọ bẹ́ẹ̀ bet lóòótọ́ ni anẹ́bìsà sálẹ̀m ọlọ́run ọba a máa ṣe ìlẹ́po ládá fún èèyàn ju bẹ́ẹ̀ lọ àwẹ̀ nìkan kọ́ àwẹ̀ nìkan kọ́ gbogbo iṣẹ́ pátá torí pé ẹni tí ó ṣiṣẹ́ ni ẹ̀mí ẹni tó ń ṣiṣẹ́ lọ lọ́wọ́ bá wò láti fi fún ládá ẹlòmíì alòwò pé bọ́yá iṣẹ́ kékeré ló ṣe but irú èròǹgbà ti ẹ̀mí ẹ̀ tó fi ṣiṣẹ́ náà ó lè jẹ́ pé ládá tó tóbi tí tẹ́yàn onírú ẹ̀ lọ́lọ́wọ́ bá fún so but eléyìí ó ní syllabus ẹni pé tẹ́yàn bá ṣiṣẹ́ kan o ládá mẹ́wàá ṣùgbọ́n lọ́wọ́ tó máa ṣe ìlọ́pẹ̀ rẹ̀ ju bó ti wù ọlọ́wọ́ bá lọ Allahu alam نعم والسلام عليكم ورحمة الله وبركاته